ariwo kú oríire ni àwọn olólùfẹ́ Pẹ̀lúmi ń kọ tí wọ́n sì ń kí kú oríire ariwo kú oríire ni wọ́n ń kí Pẹ̀lúmi bí Sanwó-Olú ṣe fi ẹ̀bùn ọkọ̀ ilé àti ipò dá lọ́lá torí pé ó wa ọkọ̀ láti orílẹ̀-èdè London sí ìlú Èkó lọ́lá gómìnà babájídé sanwóolu ìpínlẹ̀ èkó ti fi ẹ̀bùn ọkọ̀ ilé àti ipò aṣáájú ìpínlẹ̀ náà dá pẹ̀lúmi núbi tó wa ọkọ̀ láti ìlú london lórílẹ̀‐èdè uk wá sí nàìjíríà lọ́lá fún àṣeyọrí rẹ̀ nígbà tí ó gba pẹ̀lúmi ní àlejò lọ́jọ́ ajé ọjọ́ kẹjọ oṣù kẹrin ọdún 2024 yìí ni gómìnà sanwóolu kéde àwọn ẹ̀bùn yìí ọjọ́ àìkú ọjọ́ keje oṣù kẹrin yìí ni pẹ̀lúmi gúnlẹ̀ sí ìlú èkó lẹ́yìn tí ó wa ọkọ̀ kọjá ní orílẹ̀-èdè láti UK dé nàìjíríà tíjọ́tìlù làwọn olólùfẹ́ rẹ̀ fi pàdé pẹ̀lú mi ní ilé ẹ̀kọ́ gíga fásitì UNILAG lọ́jọ́ àìkú olùdámọ̀ràn sí gómìnà lórí ọ̀rọ̀ ìròyìn Gbóyèga àkọsílẹ̀ ṣáà